kú dédé àsìkò yìí o ẹ̀yin náà mò ń kì ẹ̀yin ọ̀rọ̀ tòní márùn tọ̀la tó jẹ́ wípé níbi iṣẹ́ tẹ̀ ń ṣe ní gbogbo ìwà yín ògèdè ń tẹ́ ẹ̀jẹ̀ lónìí nìkan o làfojúsùn tiyín ẹ̀yin ò tí ẹ̀ mọ̀ wípé èèyàn máa ro tọ̀la ẹ̀yin ti gbàgbé ni wípé torí ọ̀dà èèyàn fi gbẹmí òjò pé bójú ò bá dá tẹ́ẹ̀rùn bá lòún dé èèyàn á máa romi gbádùn nínú ilé àmọ́ bójú ò bá rọ̀ lẹ́yìn akàn gbádùn òjò láì gbé omi kankan sílé di ọ̀dá nígbà tí ẹ̀rùn bá dé irú ẹni bẹ́ẹ̀ lẹ̀rùn ń run kẹ́rùn wàá run ẹ̀yìn náà ló jẹ́ pàkíyèsí yín sí pé ojú yín tí ń rọ̀ báyìí ọwọ́ yín tó dàbí epo di sówó ó sàn kẹ́ ẹ wá nǹkan kan fi dè mọ́lẹ̀ torí kì í ṣe gbogbo ìgbà lòjò máa ń rọ̀ àmọ́ lásìkò tó bá rọ̀ téèyàn bá ti gbèrè omi bó bá di wípé ó dá pẹ̀lẹ̀kùwẹ́lẹ́kù lèyìn ó máa gbádùn omi nínú ilé àmọ́ ẹni òjò bá rọ̀ tí ò gbé nǹkan irú wọn lọ̀dà ṣọkọ fún a ò ní mọ̀ dá o ẹ jẹ́ káwa náà ò mọ̀ gbé mi ká fọgbọ́n ṣe gbogbo lásìkò tá a bá ní nǹkan lọ́wọ́